àlùkò àlùkò àpò. omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ni rẹ̀ dákẹ́. abàmì tó ń gbénú òpó sí nineteen tó lòun ní bókan ṣe àti di twenty. ọ̀pọ̀lá ni èèyàn mẹ́ta ò lè dúró tira wọn méjì méjì lọ́dọ̀ bàbá fúlàní fúnjẹ́ rèdè wicked soul the killer sinimá láyé lélẹ́yìn takàdá làkọ́lé ẹ̀ a movie written and produced by yusuf ọlátúnjí sufana directed by asisi jaduade starring ọláníyà fàjàsọ́yẹ̀rì saidi Balogun, kìkì bákàrẹ̀ zainab bákàrẹ̀ victoria kọ́láwọlé sọ̀dí kọ̀gẹ̀dẹ̀ victoria adébóyè saliwa yusuf basira abẹ́rẹ́ yusuf ọlátúnjí adé aj jíbóyè bí gàba àárín ọlá òdó bẹ́ẹ̀ la dàda ọlá sọkànmí ọpẹ́ òkúọlá bámi adéníyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní takada àtúkọ̀ ojúlọ́nà sinimá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o àmọ̀ pé onírẹ̀sì àtìyá amúfo olómi méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ takada làkọ́lé eléyìí àṣírí agbára àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀ ọ̀làsíkò gbogbo egi télégbèdé bá fọwọ́ bà dídùn dùn dùn dùn. This is Lagos. Kala. Kala ló gbé ìwà. Afẹ́fẹ́ ṣe tó ń fẹ́fẹ́. Kí gbogbo ẹni tó sáṣọ síta kó má ṣàfihàn. Torí òkú máa sùn. Èmi náà gorí ilé fẹjú kẹ̀kẹ́. Èmi àjà tó mì tó jẹ onílé láàmú. Èmi àpọ̀jù ògùn tó múni fẹ́ rogun tí ò múni la ọ̀pọ̀lọpọ̀ ògùn. Àsìmí má ti tún 哎。 kálágbowó ẹ̀ lọ́dọ̀ òjìlá nùmbẹ̀sì rògẹ́dìtì ló sọmọdé kálá dájú kálá ṣèkà má rẹ́rìn wọn pàtó kìtìlẹ̀ kálá mi gbòòrò titun kálá action packed movie ni ó wà lónà náà ó gbóná jẹjẹn suspense inú ẹ̀yìn gbogbo it's a blockbuster written and produced by adéwùmí Yinka yínká ìkàrẹ́ directed by sisi jaduade starring ọdúnladé adékọlá kẹ́mi àpèsè kẹ́mi tí sanusis akapankufo victoria kọ́láwọlé kìkì bákàrẹ̀ zainab bákàrẹ̀ adéwùmí ọláyínká Yinka ìkàrẹ́ ọ ọmọ bọ́lájí ọ̀làdì púpọ̀ bíje àríọ́lá òdùbẹ̀là victoria adébóyè jeremaya heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹtù kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó ń bọ̀ dẹ̀dẹ̀ ìyá amúfólómi láti the wedding day kátàlá kọ́lé eléyìí ó ti jáde àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. onípẹ́tẹ́mi àti ẹ bá jọ fojú kanra ìkan àtẹ̀ kan. Babe. Eh? Eh? Have you found it? Me ò máa rí, mi rí. Mo dẹ̀ ti check gbogbo B. O sure? Mo sure. Ah, ah. Ibo ló wà wà? Èmi náà wọ. Ṣé ti wo ní drawer ẹ̀? Àní mo ti check gbogbo ẹ̀, mo ti ń wò ó látàárọ̀. Mo dẹ̀ ti check yàrá náà. Ah. Ẹ gbà mí. Dúró náà mo sọ pé a mú kúrò ní. mo sọ yẹn náà mo sọ a mú kúrò bómi I'm wá mọ ibi tó wà. Jẹ́ sáré wo ni Okay, okay, mm. check, check. Kò jẹ́ kí n mọ̀. Ó ṣàmà wà ń léèrè nítorí èmi náà mọ rere. Àbí? Èmi mo rí tukù. Jẹ́ náà kí n wá bẹ́ẹ̀ wò náà. Hey, good morning. I hope you are okay. Oh. <laughs> Um, ṣẹ́yìn ni new neighbor ta ṣe ni. yes àṣẹdé ni i'm trying to set up one or two things. oh that's good mm-hmm. ẹ̀dẹ̀mà wọ̀ apartment mi náà nìyẹn bẹ́ẹ̀ o oh. eh, ìgbà tí mo rí bẹ́ẹ̀ ṣé ń kẹ́rù wọlé náà ni mo ṣe ni pé kí wọ́n ṣe ẹ̀lú sí yín o. oh thank you very much pleased to meet you. ṣé mẹ́ mrs becky. àmójísọ́lá <laughs> eh, oh. ẹ̀dẹ̀ tún lè pè mí ní mọ́mí daniela. mọ́mí daniela. yes that's fine. <laughs> Um, dáàdi wa ń kọ́. It should be fine. It should be fine. No, mommy, ọkọ yín ni You mean my husband? Yes. Daddy. my husband is fine. Uh, Thank um, you. Eba bá mi kí wọn, ẹ mi kí wọn. <laughs> Mo kàn ní kí iṣẹ́ lò sí. Ẹ ṣe. Àbọ̀ra ò ayé this afternoon. Hey, hey, hey, hey, hey, hey, hey. Ọlọ́dẹ̀mí àsàkẹ́. Ah! Sanjọ́. Ọlọ́dẹ̀mí àsàkẹ́. Sanjọ́. Ọ̀gá mi. Mo dáràn. Sanjọ́. Ah! Sanjọ́. Kí ni gbogbo rádàá dáa yìí náà? o mú ẹ̀yìn o kọ́ sí sájé sọmọ pé bọ́ọ̀sì jòkó tọkọ yìí sí ìdìmọ̀ sí nígbà tọkọ yìí sájé ni. ọ̀daràn bò ọwọ́ àjòkó ń bí tó bá yẹ pẹ́ lómi náà lóde tí wọ́n bá ti Mọ́sínì lọ báwo ló ṣe fẹ́ mọ̀. ọ̀ lè ti Mọ́sínì lọ. wọ́n lè ti Mọ́sínì lọ. ọ̀ lè ti Mọ́sínì lọ. ọ tí wọ́n jòkó síbi òun jíjó yà òun jíjó yà mo sì pe sanjọ́ sanjọ́ ọ̀ dá mi lóhùn. wọ́n kàn pé ọ sanjọ́ ni ọ lè sanjọ́ fáwọn òbí ẹ̀ bọ́ ti wà yìí o. ò sí ẹjọ́ o. èwo ló ó wá mú ẹ̀yìn ó kẹ̀yìn ó kẹ̀yìn sájé ó kẹ̀yìn sọ́jà má jáde ó kẹ̀yìn sí ọ mo ti sọ fáwọn òbí ẹ̀ kan tó mọ̀ wá o èmi ò fẹ́ bí gbọ́ ẹ̀ nídìí táyà ṣíṣe o. ẹ sáwà lọ sọ́dọ̀ ìyá fúsá wípé kí wọ́n ta oúnjẹ fún mi àti yusuf ebi ló ń lé mi bọ̀. ìyá fúsá. wá. ọ̀gá mi kò sówó kan lẹ̀ o. ó ní. àtàlátàrọ̀ bẹ́ẹ̀ sí lọ gbogbo ẹ̀ dá páropáro ni wọ́n wọ́n wọn ò ṣèṣì dúró n bò subi tí mo dúró dúró dúró ni mo padà wá jókòó. kò sí owó kankan lọ́wọ́ ẹ̀ mo sì wáyé. kọ́ sájọ́ kọ́ sájọ́ mo dáràn mo dáràn mo dáràn ní by this time of the day tí àwọn èèyàn tí wọ́n ti pa owó lọ lọ́tún lọ́sì sáwọn mọ́tò kan náà kọjá yìí sọ́kàrẹ̀ ah. ògbà bí sẹ́kọ́rọ́ ah. pé ògbà bí. Ah, àmọ́ tí wọ́n dà sí gbòòrò kó a ní òsàn ṣé wọ́n kúrò fún yín ni. kò lè sọ́jà kò lè sọ́jà lọ́dọ̀ ẹ̀ nígbà tó ti kẹ̀yìn sọ́jà báwo lọ́jà ṣe fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tẹ́mi fúnra mi bá wà mí ah, at least ó tiẹ̀ wá wọ́ọ̀sì jù mo sì máa ṣe táyà àwọn tán ti wí báyìí o <laughs> kí nípa òrì lẹ́nu. ẹgbẹ́ mi ṣé mi táyà ọ̀fà ni ò sẹ́yìn ọ̀fẹ́ táyà ni. ọ̀sọ́jà ni ọ̀gá mi bí táyà ọ̀fà ju ẹ̀ lè fẹ́. so lásìkò tán yọ sọbsidi tó ọmọ yẹ kó sí wàhálà lọ sọ́dọ̀ yafusa ipe kan kọ sínú dáyàrí mi pé àtisua. jẹ́ kí wọ́n fògùn fèsì. irọ́ ẹran màlúù nìkan fèsì. ẹran màlúù lọ́bí tí mo rẹ̀ jàre. a mo dáràn ó tí ẹ mọ́rọ̀ ajé ṣe wèrè ọ̀nà tó fi ṣe freedom nu gate tire gate tire gate tire géèjì ọ̀tayà géèjì ọ̀tayà olórí burúkú mọ́rọ̀ ajé ṣe. ṣẹlẹ̀. ayé ọmọ yẹn máa bàjẹ́. kòròrò wájú èmi lè wà yìí. mi. kí ni. lánàá mo ń lọ táà mi méjì jò. gbogbo èrò ló dànù. èyà ó wá di láàárọ̀ yìí. ó da gbogbo èrò nù. gbogbo èrò ló dànù. àwọn èrò dànù ṣé pépà ni ni. gbogbo ọmọ dá padà fún. ẹ ẹ ẹ sọ ẹsẹ ni gbogbo wọn dànù. ó wá di yìí ti táyà méjì mo gbé ó ní ìkíní ojú olójú kan ìkejì ojú olójú kan wọ́n bá mi ṣe táyà tán gbogbo àtáyà mo lọ gbé sí ẹsẹ̀ mọ́tò padà mo wá padà sí gáràjì láàárọ̀ yìí mo lọ lóòdù mo ṣe lóòdù tán kí tó rìn bí òpó náà méjì mẹta àti táyà kíní àti táyà kejì méjì máa tún jó padà. ẹ bòròrò ẹni sùúrù nígbà tí nǹkan ṣẹlẹ̀ ní last week ṣebí ẹ̀dẹ̀ ti wá láti last week ó ṣe jẹ́ pé àárọ̀ yìí lẹ́sẹ̀ ìsìn ń bọ̀ wá complain ta ni. ah se native doctor ni ni se mo l'o rẹ̀ mi. ni. last week mo sọ pé kan jò láàárọ̀ yìí gbogbo èrò tí mo gbé gbogbo ẹ̀ ló dànù gbogbo ni mo dáwọ́ padà fún mo sanwó fún èrò padà mo sanwó agbèrò. ẹ ẹ ṣé àárọ̀ yìí ni nǹkan tẹ̀ ń sọ. láàárọ̀ láàárọ̀ yìí. ẹ̀ ngbe gbé táyà bi bíbá ilé ni wá sí. ọ̀dà kò wala wàhálà ẹ̀yin ina ẹ̀ bá ti mọ̀ síbẹ̀ nígbà tí ẹ gbé táyà wá fún yàn ẹ bá ti mọ ṣe táyà láwìn owó làwa náà fi repo kálẹ̀ fún lówó ni táyà ó ṣeéṣe kí táyà yín mọ́ jò. mo ṣe láwìn pẹ̀lú two thousand naira mo ṣe láwìn mo sì fún two thousand. ẹ fún sọjọ́ two thousand. pípọ́n. ẹ dẹ̀ sọ òpówó nàìjíríà. two hundred naira pípọ́n pípọ́n tó tó tọ́sẹ̀ sí. two thousand lẹ fún sọjọ́ láàárọ̀ yìí. ẹ wò ó gbé tẹ̀ ń bá mi sọ. ẹ má bínú ẹ má bínú. má lọ túmọ̀ sí lọ́rùn o. ẹ má ẹ lè túmọ̀ sí lọ́rùn ẹ ta rẹ̀ ló fẹ́ bàjẹ́ kò lè ba tèmi jẹ́ só tí eyín ẹ̀yẹn lọ gbé táyà yẹn wá èmi á yín ṣe padà. ẹ bá mo fẹ́ ṣe gbogbo owó tí mo dá padà. ẹ ẹ sáà tiẹ̀ lọ yanjú àwọn èrò yín náà tẹ́ bá ti yanjú àwọn èrò yín ìgbà tẹ́ bá ti gbé padà wá má bá yín ṣe láì nígbà wọ naira. fọgá ẹ mọ bí. owó mi tí mo dá padà fún àwọn èrò owó àgbèrò tí mo san. àní ẹ mọ wọrí sẹ ẹ pẹ̀lẹ́. Sultan Sanjọ́ Pororo sọ̀rọ̀ kan jàre wọ́n ní wọ́n gbé táyà wá pé ó gbé ìṣó number one the second one ó gbé ìṣó pé ó dẹ̀ báwọn ṣe dispasa ẹ̀ ẹ pé ó tún wá jò padà wọ́n dẹ̀ ni wọ́n ṣe pẹ̀lú two thousand nígbà tí irú kéèsì báyìí bá ṣẹlẹ̀ àmọ́mọ́ ní ìjàrá wa náà ni a lè gbọ́ tán àmọ́ mo fẹ́ kí wọn náà wà ní àṣẹ judge mania so tiẹ̀ káníwọ̀ ni judge tí wọ́n á gbẹ́rù kéèsì yẹn wá síwájú ẹ̀ ẹjọ́ wo ló máa dá èmi ò wá kéèyàn kankan bá wa dájọ́ ìwọ náà kàn dájọ́ ara ẹ̀ níbo ló ń lọ sáà ah, kí ló dé tí sọ máa fún mi wà lákì yọrùn kiri láì ṣe standing fani. ọ̀gá mi ẹ mọ̀ bìtẹ̀ náà. mi gbọ́. ẹ jẹ́ kọ́ sàkáǹtì èṣù ló lò. a ah, àkáǹtì èṣù ní ká kọ́ sí ah, olóṣù wèrè lè ṣù náà èmi ọmọ bíi tí wọ́n gbá àkáǹtì àkáǹtì àkáǹtì káàkiri. ẹ súnmọ́ mi. èṣù lọ́jọ́ gba two thousand lásìkò subsidy. Ah! ayé mi wọ ayé mi wọ ayé mi wọ ẹ ẹ jẹ́ ẹsẹ̀ bọ́ọ̀sì náà wọ́n náà pọ̀ mọ́bìlì kọ́ níwèrè sájọ́ ó kó gáìdì tí ẹ ti bàjẹ́ lẹ́yìn ìwà ah! àpàrẹ. ẹ gbà mí ẹ gbà mí. ẹ máa bí sọjọ́ ẹ máa bí sọjọ́ ṣe ń dàgbé. Ah! ẹ máa bí sọjọ́ ṣe ń dàgbé. iye kan mi ẹ bẹ ní. ọmọ ìfẹ́ bàtẹ̀mí jẹ́kẹ̀ ẹ fẹ́ mọ tó ṣe ẹ tún fẹ́ mọ wádìí ẹ̀ báyọ̀ ti dà assignment ẹ rà mọ̀ kan tó ṣẹlẹ̀ sáré bí sanjọ́ ṣe ń lọ yìí abẹ́tà kẹ́ bá mi lé e lọ ẹ wá bá mi béèrè lọ́wọ́ ẹ pé kọ́jọ tó rọ lọ́hùn ẹsẹ̀ wo ni mo lè ṣe tó fẹ́ bà tèmi jẹ́. kémi tún ṣe lè lọ. ẹ lè lọ ẹ bá mi bójú tìrẹ lè lọ. sọjọ. ẹ ẹ ẹ máa pàrọ̀ lẹ́sìn lọ bẹ́ẹ̀. ah bàbá ìran mi sàkó mọ́ wà tàrí wọn bí bọ́nẹ̀tì mọ́tò. ah sọjọ o ṣe freedom ayé máa bàjẹ́ ni. Mọ́mí, kí lẹ̀ ń wò? Um, mo kàn ń ṣà láti wò bóyá wọ́n sọ lójú ẹ̀yìn ṣé ọmọ sọ fẹ́ pé ó bọ́ sí òkè jáde lẹ́nu. Mo fẹ́ rí. Mo fẹ́ rí Daniela, Daniela, ṣé kò sí problem? Àtọ̀ ọ̀rọ̀ ìgbéyàwó ó gbọ̀gbọ́n. ọ̀rọ̀ ìgbéyàwó gbà tù. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí àwọn èèyàn kan ń gbá gate ó ń gbá gate ó dàbí nígbà wọn lè ní. olè olè olúwa ṣé o pariwo ìgbà wọn láti market ti ṣe díẹ̀ ó ti ṣe díẹ̀ ó ti tún gbà ó ti. tí nǹkan bá ṣẹlẹ̀ èyí ò kí sọ̀rọ̀ hmm. kò sí nǹkan tó ń jólè wọn kì í fẹ́ gbọ́ kó wọ́n pa àwọn olórí rárá hmm. ok hmm. pé àwọn àdìgbò kọ́lá wà ní compound máa wọ̀ rẹ̀ máa sáré bọ́sí bá kú nísìn máa lọ wo other tenant. ó ti tún ní sùn. wait wọ́n má kó bá mi o just keep quiet ok so now you have to stay here let me just go bá lọ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ má bàbá kò ní sí bá lọ wo bí a ní sọ̀rọ̀ àbí kí ló tó ń gbọ́ báyìí. kò bá mi ò ní sori burúkú o. oṣù dẹ. pẹ̀lú pẹ̀lú ọkùnrin ìrora tó báyìí má gbé ṣe anything ṣe jẹ́ kí mi lọ máa wò wọ́n tó bá kó lè ní abólé kan mọ̀ agbọ̀nù kọ́ńpánì máa gbà wọ́n yàn síbẹ̀ ṣáà ní sọ̀rọ̀ ah má kó bá mi ní ṣe gbóni kó wà lọ́wọ́ mi o. ó tutù ń ó tutù ń àbílẹ̀ wa kan ni síbílẹ̀ wa rẹ̀ tẹ̀yìn mọ́tò wa rẹ̀ ọmọ ẹsẹ kan sí ẹ. ta ló wá bí. ẹ eh, hold on ẹ eh, hold on. Ah, kí ló ń ṣe ó ń sùn ó ń sùn. Ah. ilẹ̀kùn ti padà sí. ìgbà wo la gbobìnrin àgbẹ̀túmọ̀. ẹ má bínú pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ah. ee eh, adele àti owó wọlé. baby baby hmm? gbàwó lọ gbóbìnrin as gate person. òun sóbìnrin ló ṣílẹ̀kùn. mọ́tò yín ṣì wà ń bí báyìí. ẹlòmíì ló ṣílẹ̀kùn. kò yé mi o àbí kí ni mo gbọ́dọ̀ sọ èsì ilé báyìí torí ọlọ́run. ó wà ọkùnrin hmm. àǹtí mọ́tò yín wà ń bí ẹ̀ pa náà ẹ kò stop sílẹ̀ àbí kí ni mo uncle jama àǹtí jama. Eh what? Eh eh eh packs? Eh lè get the packs lè fẹ́ bọ́ta láàárọ̀ la. a ò ní mọ́tò a ní kẹ̀kẹ́ ṣùgbọ́n ni ti Ah Ilé wa rẹ̀ ògùn ògùn fún gbà lọ sí rúùmù ẹ lọ sùn a máa rí aláàárọ̀ la. Ah, mọ́mí àwọn owó wà ní jẹ́ kí n mọ àwọn tó jẹ́ in case of next time gbogbo ilé tí mo fi káyà sókè. oh okay i understand gẹ́gẹ́ bí ìsọ̀lẹ̀ kan àwọn olùkọ́ ló wà lẹ́nu gate hmm? àwọn new neighbor wà ní you understand i think ó dàbí pé bóyá wọ́n ń bọ̀ láti ilé fàájì ni ṣùgbọ́n ó ti wá ọ̀nà ọ̀hún títí títí. Gabriel wa security wa kò bá wọn ṣí gate wọ́n fi bọ́lẹ̀ wọ́n ń gba gate fún ara wọn so nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn but is it normal. of course it's normal ó oh, normal because new couple ni wọ́n do you understand bó dẹ̀ ṣe wà yẹn wọ́n máa sọ pé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ó máa ń gùnyàn ni àwọn méjì wọ́n ṣe wẹ́ẹ̀dì ni so lọ́wọ́ tàwa ń sìn ìfẹ́ ìwọ̀n máa ṣáàkì wọn lọ́tún lọ́sì á máa wu ìyàwó pípé kó wà pẹ̀lú ọkọ ẹ̀ kọ́kọ́ náà wà pẹ̀lú ìyàwó so nǹkan tó ń ṣe wọ́n nìyẹn yìí náà wọ́n kàn jọ láti play love ni èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí so kò jẹ mí lójú. okay no problem good night mom. good night baby i love see you tomorrow you. love you too bye bye. <laughs> ọ̀gá ọ̀ ọmọ méjèèjì ọ̀ṣà ní ìfẹ́ pààyàn lè ṣáà. Ah. Ah. Ah. ẹ pẹ̀lẹ́ ma yéé ẹ ẹ ẹ mo ti ṣe tán. ẹ ṣé mo dúpẹ́. <laughs> àwa ni ẹ ma. <laughs> èlé lọ́wọ́ mi. àwọn gbowó lọ́wọ́ ẹ̀yin a lè gbowó lọ́wọ́ ẹ̀yin a máa yín ẹ̀yin tó jẹ́ pé kẹ́ mọ́ wá ṣe táyà mi gbà mí gan tẹ́ bá ń kọjá lọ ẹ mọ́ ní àfọ́gá o ẹ gbà ẹ fi dàpọ̀ mú ẹ pẹ̀lẹ́ mà. kékeré nìyẹn kékeré nìyẹn. Um, hmm, àmọ́ ẹ má jẹ́ parọ́ fún yín ìsìlẹ̀ ń sí lójoojúmọ́ ẹ fi ẹwà yàn wá ẹ fi ẹwà yàn wá. ẹ wo ọlá Ọlọ́run ni ọlá Ọlọ́run náà ni. Ah, ẹ jẹ́ kí n wá nǹkan fún yín. irọ́ irọ́ ẹ má fún mi ní kankan ẹ má lọ Ah. ẹni o irọ́ o gbowó lọ́wọ́ yín kẹ̀ àwa mọ̀rú yín ẹ̀yin yàtọ̀ sáwọn wèrè. ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ ajá máa wá o ajá máa wá wa thank you so much ẹ máa rọra o all right sir ẹ máa rọra drive safely. ok yes ma ẹ ṣe gan ni àwa nìyẹn ẹ ṣe o àwọn èèyàn lélẹ̀ wọ́n yàtọ̀ sáwọn wèrè ẹ rọra ẹ rọra ẹ ẹ jáde wèrè làwọn èèyàn wọ́n ń gbàyàn látẹ̀yìn múra ẹ lẹ́ẹ̀ padà lọ sí mọ́tò yìí lè pa ni ẹ. Yeah. Ah, mo kí everybody wa ẹ kujuko. jókòó láti waste too much of our time a máa sọ àwọn ìtàfẹ́ sọ pápápá kálukú lè padà sí duty ẹ̀ ṣó ti yẹ yín um, before kí n tó bẹ̀rẹ̀ anything mi mọ̀ bóyá anybody yín ní nǹkan tó fẹ́ sọ. ẹ má ẹ má ma ẹ jọ mo ní question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ má bínú fún question yìí ma ma mo believe pé mi ní supervisor yín mà mo dẹ̀ believe pé ní complain yín mà tẹ́ ẹ̀ bá le èmi ló yẹ kí n jẹ́ olórí fún àwọn of course. ẹ jọ báyìí ló máa wá rí kí n máa bá kan sọ̀rọ̀ inú àwọn staff yín kó má gbọ́ràn sí mi lẹ́nu mọ́. òun mì pé òun bá kan nínú àwọn staff sọ̀rọ̀ wọn ò dẹ̀ gbọ́ràn sí ẹ who's that person. Sekinat ni mà. Sekinat ni mà ó ṣe máa gbọ́ràn sí yín lẹ́nu ma manager Sekinat ò lè gbọ́ràn sí wọn lẹ́nu ẹ bèrè pé kí làwọn náà ṣe sọ́dọ̀ Sekinat. kí n bèrè lọ́wọ́ supervisor Sekinat kí ló ṣẹlẹ̀. supervisor ló pè mí wọ́n ní wọ́n ní ọ̀dà láti Maryland pé kí n lọ attend sí wọn so getting there mo dẹ̀ bá wọn supervisor nu room ah mo dẹ̀ wọlé wọ́n dẹ̀ ní ẹ kí mi cooperate o pé ká máa fẹ́ra wa máa fẹ́ra wa kíá àtìgbà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní threaten mi. supervisor eh, is that true. ẹ má bínú ẹ jẹ́ ká continue meeting yìí ma. Ah. Oh, ok ká gbàgbé ń pa ẹ ká continue meeting wa right ok no problem um, ẹ̀yin um, housekeepers tí a bá ṣetán sí ní báyìí èmi àti máa jọ lọ sínú àwọn rooms yẹn a máa lọ check ẹ one by one ẹ mọ̀ kó weekend tí a wà yìí ó ní àwọn àlejò wa máa dé mi ò dẹ̀ fẹ́ ká ní iṣu kankan pẹ̀lú wọn so reason nìyẹn ẹ jẹ́ kí ìfura mi lọ fojú wo àwọn nǹkan tá a bá ní ìdí nínú rooms lọ́tún lọ́sì ṣó ti yẹ yín. ìkan lára àwọn rooms yẹn tàbí òṣìṣẹ́. mo ti sọ fún madam tẹ́lẹ̀ mo ti sọ fún wọn. ẹ eh, yes ó ti sọ fún mi tẹ́lẹ̀ mo dẹ̀ ti pe àwọn tó máa fix ẹ̀ ìdá yìí ní ọ̀la wọ́n máa wá ṣe everything máa wá set ẹ mo kàn fẹ́ wo àwọn other rooms yẹn ni mi fẹ́ ka ní wàhálà pẹ̀lú àwọn pípín yẹn rárá àti rárá ṣe ti gbọ́ mi um, kitchen one ṣé ẹ ṣọ́ pé a ní láti restock anything. Hmm, for today àti ọ̀la a ṣì ní àwọn nǹkan tá a ṣe lè lò mọ́ or a máa restock ní weekend ma. o tó túmọ̀ sí pé tó bá di weekend àwọn kan tó bá fẹ́ restock ẹ máa jẹ́ kí n gbọ́ ẹ jọ ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ má jẹ́ ká mess up rárá o ẹ má jẹ́ ká mess up o ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ṣó then as from today mi fẹ́ can lis ten sí any supervisor nù hotel yìí mọ́. Ah, madam ẹ jọ. what is it? ṣẹgbọn tí mo sọ. yes ma. yes ma. so tọ́ba yìí tán kálukú padà sí duty excuse me. thank you ma. torí kórè o. ẹ máa ọ bẹ́ẹ̀ mọ̀. filipe dios ni wọ́n mọ yìí tó ikúlù lọ́pọ̀lọ́ ikúlù and you kẹ́tùmọ̀ àfojú ẹ̀ nínú company yìí àrẹ ò ní gbà. kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe ìwádìí sọ pé kò sáṣẹ lọ́wọ́ yín mọ́ so ok àwọn mélòó ni wọ́n fẹ́ retain room wọn lẹ́nu. Hmm, àwọn mẹ́ta ni so máa kan wà ní Texas ìyẹn ó book fún one day so the other man wọ́n wà ní California so two days làwọn book fún so. tó túmọ̀ sí pé èèyàn kan máa check out lọ́la èèyàn kan máa check out lọ́túnla. definitely ma. ok àṣewà àṣewà ok àyẹ̀wà ok um, and again ṣé ẹgbàá wípé mo lá ní full lodge láti on the fifth of next month lọ. No? No, not at all, because ó ti wà on the system already. Are you sure? Yes, ma'am. Ah, èmi kọ́ ń try láti ti remind you Mi ò ní ò system. I want to rí pé àwọn tá a gbà I want sójà ni o. they can't dẹ̀ anybody rẹ́rìn. Ṣé ti understand? Gbogbo nǹkan tí to pẹ́ need fún wọn. Ẹ make sure people are intact. Àwọn nǹkan tí wọ́n pẹ́ ẹ̀ lágbára ẹ̀ lè get wọn ẹ I said láti pè mí èmi á àtẹ̀sí wọn fún ara mi ṣe ti gbọ́ mi mi ò fẹ́ wà láṣọ jáde ẹgbẹ́ àwọn tí mò ń sọ torí èyí tí ó bá ṣe mistake nínú yín tí wọ́n bá jù sínú búù tó ń gbé lọ èmi ò ní dá sí o ẹ má ní àmáníjà wa dẹ̀ wọ́n wa rọ̀ wọ́n dẹ̀ ń gbé wa lọ èmi kàn máa sá ni o kò jù yẹn lọ so um, tí ẹ bá tún ní ìdí anything pẹ̀lú àwọn rẹ́kọ̀dì tí mò ń wò yìí tó bá lẹ́ni kọ́mpìlà abẹ́fẹ́ ìrà kankan sí hòtẹ́ẹ̀lì àbí ẹni ìdí kankan let me know. all right there. o ṣe ọkọ mi mo appreciate oúnjẹ igun ni o bọ̀ kí n má parọ́ oúnjẹ ilé yìí dùn lẹ́nu mi seriously irọ́ ni o mi mọ̀ pé ọ̀nà ti lè dáná tó gbélé yìí o jọ sọ fún mi ta ló kọ ẹ bọ́ ṣe ń dáná. mọ mi at thirteen kí n má lè dáná àbá ah, ah, èmi náà ti dàgbà díẹ̀ o. ṣé lójú mi o ti dàgbà ọkọ mi o yeah you are still a baby sori ṣe ló mara ẹ̀ kí n máa ń wẹ̀ bí pé mo sì gbé ẹ dání báyìí tí mò ń breastfeed ẹ kò easy ọkọ mi kò pé eighty years kò pé twenty years lójú tèmi ọmọ kókó sì ní ẹ lójú mi <laughs> let me be sincere with you hmm? oúnjẹ yìí ó dùn ó dùn seriously mo really appreciate it in fact mo ṣe fẹ́ kò bí iṣẹ́ ebi ti ń pa mí tẹ́lẹ̀ mo tẹ̀sí wò pé àti ah, má délé mo ṣe máa bẹ̀rẹ̀ sí ni máa dáná máa máa ṣe kíní kan aláì máa ti pọ̀ jù but tí mo bá oúnjẹ lásán inú mi dùn. I understand èmi ti mọ̀ pé ẹ ti máa feel tired torí ẹ̀ mo ṣe wọnú kitchen tí mo rí pé ah, kí ni mo lè ṣe tí mo fẹ́ prepare ilé and besides látẹ̀ni lọ ẹ rí mi gẹ́gẹ́ bí ẹni kejì nínú kitchen. okay ẹ lè dé dédé láti ibi iṣẹ́ báyìí kẹ́ ti bá oúnjẹ ńlẹ̀ or mo lè decide láti wá fún yín breakfast on bed láàárọ̀. ok o tó túmọ̀ sí wípé oúnjẹ ọmọ ti bẹ̀rẹ̀ náà nìyẹn èmi náà ti ń jẹ oúnjẹ ọmọ nìyẹn. yes o. ẹ̀wọ̀n kò ṣe ọkọ mi wà bí ṣe ti lágbára ọlọ́run ọmọ àtọ́jú wọn lójú ẹ̀mí báyìí wà á dàgbà wà á dógbò ṣó ti bọ́ ọ ṣe so now lọ mú sùn lẹ́kọ̀ọ́ ọjọ́ mi. yẹ́n náà àjọjẹ ló máa ń dùn náà ṣó mọ̀ ni. okay i'm coming. <laughs> all right baby. Hello, come and get you. Come, oh ah, ah, ah, ah. Dani Ọlọ́ra. Bọ̀dá Òkèlè. ni? Mọ́mí rẹ̀ ń kọ́. Àwọn náà mo fẹ́ wá dúró dé mi báyìí. Níbi rẹ̀ sọ fún mi, wọ́n sọ gbogbo ẹ̀ fún mi. Ẹ pẹ̀lẹ́, ni skul lẹ́ni? Ó <laughs> wá wá dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Àdúpẹ́, àmàdúpẹ́ wájòkó, ilé ilé ẹ̀ yóò tó dé. Sọ́ọ́rí. èmi gan dòde àwọn jòkó báyìí pẹ̀lẹ́ sáwọn sísá yín ò dà yín láàmú lé ni. wọ́n dà wá láàmú. ẹ bó tẹ̀ gbọ́ pọ́lẹ̀ fẹ́ ṣe end of the party ìyá rẹ sọ fún mi. imagine. baby mo máa wo fridge mo wo microwave mo wo gbogbo kitchen mi ò róúnjẹ o ò dáná ni. yeah i'm missing the mood. o ò sí mood a ní mo ti wo kitchen mo wo everywhere mi ìran oúnjẹ o pé ò sí mood oúnjẹ mi dà. yeah ó rẹ̀ mí i'm tired so mi ò lè wọ kitchen. <laughs> jọ̀dọ̀ Becky ṣé màá wá nírú wọlé gẹ́gẹ́ bí ìyàwó màá wá lọ síta lọ́mọ adáka jẹ ni àbí kí ló ń sọ a ní mi ò róúnjẹ mi ebi dẹ̀ ń pa mí. ọ̀rọ̀ tó sọ yẹn má tún ẹ bá sọ mọ́ onírú mi ní as ìyàwó. ìyàwó mi. yes not as a maid. ìwọ bó ṣe wà yìí ọlọ́run tó dá wa gan ó ní egungun ìhà ẹ lòun ti dá mi not abẹ́ ẹsẹ̀ ẹ so má bá mi sọ̀rọ̀ tí ò lọ rárá tẹ́bí bá ń pa ẹ́ wọnú kíchìn yẹn lọ kó lọ dáná àbí kó gba cook tó mọ̀ máa dáná fún ẹ ọ kó wo online kó ọ̀dà oúnjẹ tó fẹ́ jẹ bẹ́ẹ̀. Becky, Joe kémi lọ online kí lọ́ọ́ dá oúnjẹ. yes. o de serious. ṣó pọ̀ jù fún ẹ láti ṣe ni. tí mo dẹ̀ níyàwó. jíde ni mo rò pé òun sọ of course. jíde kẹ. Mm-hmm. Oh. jíde <laughs> jíde jíde ló pe ló fi dà lálẹ́ garaga jíde fi mi lákàlàkà jíde jẹ́ kí n mọ̀ wípé ayé yìí ó pé méjì ah jíde fìyà jẹ mí o àmọ́ sìn yìí o kó ní kálukú lọ́nà ẹ̀ ṣé kó o ti gbọ́n mo ti gbọ́ ọ̀rẹ́ mi ṣé mo bẹ́ẹ̀ sọ́gbà ẹ̀ ò gbọ́rọ̀ sí mi lẹ́nu yes mo pè é gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo sọ fẹ́ pé bọ̀bọ̀ tó fẹ́ tẹ̀lé yìí new sans ni má tẹ̀lé bọ́ ò dá mi lóhùn because kò sí nǹkan mi tó yẹ kó dá mi lóhùn ju pé owó torí lọ́wọ́ bọ̀bọ̀ ẹ̀ gan ló rọjú mọ́ ẹ̀ there's nothing yes nǹkan tó lọ́wọ́ bọ̀bọ̀ tó fún tó fi tẹ̀lé gbà ẹ̀ nìyẹn answer me. mo máa gbọ́. ẹ jíde. bọ́tọ́ bá fún èmi torí owó ni mo ṣe fẹ́ jíde. yes torí ẹ but you know i'm a lover girl. Oh. <laughs> o mọ̀ pé tó bá ti tó bá ti dọ̀rọ̀ ọ̀fẹ́ bá ara mi máa máa gbọ́ ni mo nífẹ̀ẹ́ jíde ni hmm. ìfẹ́ jíde ló rúbọ mi lójú ìyẹn náà dáa ó wá padà fìyà ìfẹ́ yẹn jẹ mi. ó dáa bẹ́ẹ̀ ẹ̀fẹ́ tó bá kí n gbọ́ràn. <sighs> yes àmọ́ sìn o gbogbo owó tí mo bá ń rí gbogbo nǹkan mi tí n bá àwọn priority mi ń sìn my kids are super priority. oh good What's more, mọ̀ What's more, o ti mọ̀ right thing. I told you tọ́jú àwọn mommy. mi ah. mo ti fi full stop sí kò sọ̀rọ̀ ìfẹ́ kankan mọ́ mi kan báyìí mọ́. ṣé wàá rí àwọn ọmọ tí ọlọ́run fún mi yìí hmm. kó má gbà wọ́n lọ́wọ́ mi. àmì àṣẹ. àwọn gangan ní priority mi ń sìn. òun gangan nìyẹn. gbogbo owó tí n bá rí níbi iṣẹ́ tí mò ń ṣe. super priority me. I àwọn ni mama máa fi tọ́jú àwọn ọmọ mi ni mama fike ọgọgọ ló ṣe kókó ah, náà mo rí pé ó dàbí pé òye ayé ti ń yẹ dáadáa o ti understand nǹkan tí mo always sọ fún ẹ right see ṣorí àwọn ọmọ yẹn mo wá ń gbàdúrà lágbára Ọlọ́run báwọn ọmọ yẹn ṣe jẹ́ priority wa àwa tá a tọ́jú wọn náà làwọn padà tó ń jẹ ọmọ wọn ibi kọ̀ọ̀kan nípa wa lágbára ṣe dúró ṣorí bẹ́ẹ̀ ètò wà wà lọ́wọ́ ẹ̀sìn èmi á advise ẹ gẹ́gẹ́ bíi best friend ẹ pé kó o dimú dáadáa wọ́n jẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ o because eléyìí má fi wé jíde o eléyìí ní ọpọlọ gangan ó lè bẹ́ẹ̀ lò àti wà àti ọmọ ẹ̀ mo mọ̀ kọ́ lálùbáríkà lélẹ́yìn kò ṣe jíde new south mhm. please nítorí ọlọ́run ṣùgbọ́n. eléyìí ò lè bọ ọmọ mi lọ́wọ́ ah, ṣáà máa bá mi fọ̀rọ̀ mi sínú àdúrà <laughs> ọlọ́run á dẹ̀ bá tọ́wọ̀n mọ́ alágbèrè. àmì òbẹ wo bí oúnjẹ tí mo kaná á ti mm. jiná jẹ́ kí kitchen kí n serve table káwá jẹ. Mm. ìrọ̀lẹ́ ni tó wà mo máa bọ́ ẹ yóò ní mẹ́rin. ọlọ́wọ́ spoon i'm coming i join you soon. yóò ní dá mi lóhùn ṣé wọ́n kọ́ Babe, are you joking? Are you for real? Babe, I'm talking to you. Shut up. Ó mommy. mọ́ Mr. Man, roll down. Ah. ah. Ṣo lock mọ́tò yẹn for real? Ó reverse. Ah, ah. Babe, babe, kò sí wàhálà o. Kò sí wàhálà. Okú mẹ́ntó ní gbóyún lọ kó gbọ́mọ bọ̀ padà wá bá mi bí báyìí. Ó ń lọ ó padà ó padà abá mi bí báyìí ó dẹ̀ mọ̀ ó mọ̀ ó ó mọ̀ kó tí máa fi mú ẹ̀dán nínú ilé yìí àrẹ akọ gbàyà òṣì ó mà lọ. bébì wo. ẹni tó lórí ò mà ní fìlà o. how I wish kí ọmọbìnrin yìí mọ nǹkan tó ní lọ́wọ́ kó tó di pé ó pàdánù ẹ̀. mi ti gbọ́ òkú tó ń sọ̀rọ̀ iṣẹ́ kí ló tó ń sọ̀rọ̀ báyìí nǹkan tí mi bá fẹ́ gbogbo ló bá mi fẹ́ kó ṣe kó tí wọ́n fẹ́ ajọ́ máa rò fún ọjọ́ ṣe nìdá o. mo jí mo jí sọlá mo ní kó máa take it easy kò sẹ́ni tó bá ẹ dùn right ìyàwó mi kò sẹ́ni tó bá ẹ dùn right nílé mo mọ̀ pé àjọ nílé ni but come to think of it kí ló wà nù kí àwọn neighbors ká fẹ́ ṣe meeting kọ́nẹ̀ decide pé ẹ̀yin ìyàwó ẹ wà ń lé àwọn ọkọ nìkan ni kò ń ṣe meeting ká dẹ̀ mú report wá bá yín lé that's no big deal. big deal wà bẹ́ẹ̀ bàbá big deal náà ni tó bá ti mọ̀ àwọn yẹn stupid ni yes mi ò kó jẹ tí wọn bá stupid wọn ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òwe tó sọ yẹn wípé ẹ kíyàwó jókòó nínú ilé kí ọkọ máa bọ̀ káwọn ọkùnrin náà máa ṣe meeting torí àwọn lólórí ilé oh mi ò dismiss pé ẹ kí n ṣe lórí ilé bọ̀ ṣe fẹ́ gbọ́ equal right tí ìwọ ní lèmi náà ni àwọn méjèèjì same equal right lájọ ní ṣùgbọ́n mi ikú òjúkọ́ lọ ó gbà ẹgbẹ́ ríǹgì wà lọ́wọ́ mi ni nígbà lọ́wọ́ mi mo fi ríǹgì sí ẹ lọ́wọ́ fi ríǹgì sí mi lọ́wọ́ ni tó túmọ̀ sí pé àwọn méjèèjì àjọ wà compatible láti fara wa ni nítorí wàá ti ṣe èmi náà gbọ́dọ̀ máa ṣe. mo yí èmi ni mo sanwó orí ẹ èmi ni mo tọrọ ẹ èmi ni mo ask ẹ pé mo fẹ́ fẹ́ ẹ I am the head of this family. Even Bible sọ yìí pé olùrànlọ́wọ́ ni ẹ́. Ó ràn mí lọ́wọ́ ni náà. Má bá mi sọ Má bá mi claim right. Má bá mi sọ. It is unnecessary. Náà má bá mi sọ. Honestly, see, òun ràn mí lọ́wọ́, mo ràn ẹ́ lọ́wọ́ ni o. Èmi àtẹ̀sẹ́ ikú rẹ̀ lájọ nínú ilé yìí. Má bá mi sọ ohun tó sọ yẹn o. Ó ò mí lọ, mi ẹ lọ o. Ẹ́ ọkọ mi ni ẹ ìyàwó ẹ ni mo jẹ mi ò kì í ṣe ẹrú ẹ listen and listen good mi ò kì í ṣe ẹrú ẹ nǹkan tó bá ti mú ẹ láti lọ bá wọn ṣe meeting rẹ òun ló mú èmi náà pé kí èmi náà join meeting kí n máa ṣe meeting ṣó ti yẹ ó oh, jí mi lọ́dún náà ìbámu àmísọ̀ ògùn nọ́ọ̀sẹ̀ mi fẹ́ gbọ́. mo jí ah. gbogbo ètò ìṣe máa lẹ́yìn o. kò lè lẹ́yìn hello kò lè ní ẹ̀yìn kankan because mo ṣe wáyé you go nowhere ah, you go nowhere <laughs> èmi àti ẹ àjọmọ̀ àti ti ayé wa yé ni ṣó ti yẹ àjọ wà no bọ́ọ̀dù tó lè separate máa gba báyìí tó mọ gba báyìí máa gba báyìí èmi àti ẹjọ́ máa ṣí ẹ̀kọ́ báyìí ìdájọ́ ní equal right àwọn méjèèjì mi kò sí nǹkan tó tún kọ lọ. màá disappoint wa àti prophet ẹ tó ríran yẹn fún ẹ ọjọ́ kan máa jí báyìí màá disappear ò ní rí mi mọ́ ò ní rí mi mọ́. you are for me. you are mine. oh lọ sẹ́ni wò. rọra má lápá attention. ah ó ti tó mo jí. you. Mm. Becky ò sí nílé. Kí ló dé? Baby. Becky. Becky. Ah ah. Becky. Becky, mo mọ̀ pé ò ń gbọ́ mi. Oh, dẹ̀ sílẹ̀kùn fún mi náà. ee eh, kí ló ṣẹlẹ̀ a bẹ́tà kó padà síbi tó ti ń bọ̀. Ah, ah. Becky o dẹ̀ jọ́nà má ṣe báyìí náà mi ò láìkí nǹkan tó ń Becky only meeting continue. kan tí mo gbọ́dọ̀ attend láàárọ̀ ọ̀la CEO wa ó wà ń leave èmi gangan ni company choose pé kí n represent gbogbo company contract meeting ni ìjọ́ fáìlì tí mo fẹ́ lò ó wà nulẹ̀ tí ẹ ṣílẹ̀kùn náà má jẹ́ kó máa gbọ́ nǹkan tí mò ń sọ o mọ̀ pé ilẹ̀ ti ṣú ó jẹ́ ṣílẹ̀kùn. o oh. ok bá mi sọ fún ceo ẹ pé o lè ráyè wá ní ọ̀la o. Becky Becky jẹ́ kí jọ náà má ṣe báyìí jọ tí n bá attend meeting yẹn wọ́n lè sack mi bí iṣẹ́ jọ tí jẹ́ kí n wọlé kí n kọ ṣáwá kí n dẹ́ bàbá tèmi lọ jọ. ẹ jẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ náà jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ náà ah, ah, ṣebí iṣẹ́ àwọn akólẹ̀ wà nù estate ó wà ń bẹ wàá dẹ̀ lọ máa kólẹ̀ from one flat to the other iṣẹ nìyẹn náà. ok ok má bínú má bínú pé mo raise voice mi jọ nítorí ọlọrun jọ ṣílẹ̀kùn fún mi àtàárọ ni mo ti jáde traffic dẹ́ pọ̀ lẹ́ni ó ti rẹ̀ mí jọ ṣílẹ̀kùn fún mi náà. all right darling ó dàárọ̀ torí bẹẹ ló máa sùn. ẹ Becky Becky má ṣe báyìí náà Becky Becky Becky Becky. mo mọ̀ pé alẹ́ ti ilẹ̀ wọ́n máa gbọ́ nǹkan tí mo sọ jọjọ. ṣo fẹ́ jálẹ̀kùn mọ́ mi lórí ni. ọ̀daràn ọ̀daràn ṣíyàwó fẹ́ láyé ọ̀daràn fi mi bá mi. mo rí mo rí mo máa. pé ìfẹ́ ló ń ṣe mí. obìnrin tó wà nù wọ́n pé kò lórí ọkọ àìgbára ẹni gbọ́ ṣóun ló gbọ́mọlá kejì gbọ́ ẹni rìn ní bèbè dọ̀tí ṣóun ni ó mọ̀ ń ṣọ́ ṣẹ́gun wá pọ̀ mọ́ jẹ ọ̀rọ̀ yìí àbí òmíràn kí ló ń bẹ níbẹ̀ tí ó ti bẹ kúrò ọkọ ò lè sùn ọkọ. Daniela how are you baby. kí ló máa ń ṣe àwọn neighbors wa gan why is it that they are always fighting. bọ́sibí mo rí bọ́sibí lọ. kí ni problem ẹ answer me ah what's your own àgbàlagbà méjì ń jà adult for that matter òun be ẹnu ẹ sí kí ló kún ẹ bẹ́ẹ̀ kí ló kún ẹ. ń mm, bọ̀ wọ́ọ̀ jẹ́ kí lè focus tí bá we are ariwo wọ́n disturb me. Oh. Daniela. Mommy. Go back to your room. Go back to your room. ọmọ yìí ti bẹ̀ jù mi understand kí ni tiẹ̀ pẹ̀lú pé àwọn àgbàlagbà méjì ń jà. yín kó jà máa. káàárọ̀ mo rẹ̀. yeah yeah mo wà ok káàárọ̀ bọ́ọ̀lù. i'm good mm. mo kon wá sínú compound nsìn mo fe mo nǹkan lu mọ́tò mi ni mo rí kí mọ́tò yín ṣiṣẹ́ ah, ṣé kò sí ẹ wọlé lọ sùn ni ìtàlẹ̀ sùn ni. no no nothing kò sí actually mo misplace key mi níbi tí mo lọ lánàá oh. ìyàwó mi dẹ̀ sí kárẹ́ ọ̀yà ìgbà tí mo máa délé ó dẹ̀ ti sùn lọ so mi ò fẹ́ disturb ẹ̀ ah. mo kọ decide pé kí n relax nínú mọ́tò mi tí ẹ̀ mi mọ̀ ìgbà tí mo sùn lọ. ẹ̀mí ìgbéyàwó yín wà nílé wọn sùn gbàgbé wọn sílẹ̀kùn fún yín. no no ara ò yá ni ó ń sùn ó ń sinmi lọ́wọ́ mi ìdẹ́ ńlá máa disturb ẹ̀ ṣùgbọ́n mo wà okay mo wà okay. ok mo kàn ní kí n check yín náà ni. ẹ pẹ̀lẹ́ ṣe bọ́. ẹ ṣe. all right. Yeah. ẹ̀yin lẹ́ ń kọlẹ̀kùn. yeah yeah yeah i'm i'm mo sorry pé mo disturb yín ni. Ah, no <laughs> eh, disturb me but ṣé kò sí problem. no no no kò sí actually ìyàwó mi ò tí jí mi ò dẹ̀ fẹ́ disturb ẹ ara ò yá bẹ́ẹ̀ yẹn so mo dẹ̀ need láti tètè wẹ̀ kí n tó lọ síbi iṣẹ́ mi ò mọ̀ bóyá bóyá bóyá ẹ lè jẹ́ kí n lo bathroom yín so that màá lè máa lọ. Ah, ah, sorry ẹ̀mí pé ìyàwó yín wọn ò ṣílẹ̀kùn fún yín wọ́n ṣì ń sùn ẹ yẹ sáré ò yá tí n bá dẹ̀ kọlẹ̀kùn bẹ́ẹ̀ yẹn orí ó lè máa ó lè ní headache kò ń láì kéèyàn máa disturb ẹ tó bá ń sùn so máa ní láti filẹ̀ kó jí fún rẹ yes yes um, yes as you can see ṣebí èmi náà ti ṣetán mo lọ bí iṣẹ́ ni ṣe to understand but ìyẹn um, ò ṣe problem máa fún yín ní little time kẹsàrẹ wọlé kẹsàn án tẹfẹ Thank you. ṣe ti bọ ẹ bọ sorry o ẹ ṣọ pé ìyàwó yín wà okay. Yes, yes. Oh, okay. Oh, okay. Of course, of course, sick díẹ̀ ni. She's fine. She's fine. She won't need láti wẹ̀. wear. <laughs> No problem. Come here. <laughs> Dear, okay. Ẹ <laughs> má bọ̀. Tọ́jú ìwà rẹ̀, yóò ìwà rẹ̀ ló fi. later yóò yé mi later yóò yé mi this can't be happening to us sack later kí la my máa jẹ uncle ah, mi this can't be happening to us. ṣé wọ́n ti rí. You ni mo rí. ṣèbí inú ẹ̀ ti ń dùn bẹ́ẹ̀ kí pẹ̀lú bí mo ṣe bẹ́ẹ̀ tó tí mò very important meeting tí mo gbọ́dọ̀ attend kò ṣílẹ̀kùn fún mi kò jẹ́ kí n gbé fáìlì kí lè máa lọ láàárọ̀ kí ló ṣe ó refuse tí mo bẹ̀ i begged you mo sọ fún ẹ mo sọ léraléra pé kò jọ kò ṣílẹ̀kùn ò ṣílẹ̀kùn ṣọmọ bí tí mo sì mọ́jú ni ṣé ọmọ bíi tí mo sùn mọ́jú pẹ̀lú ìtìjú ìtìjú ni mo fi sùn sí mọ́tò mi mọ́tò mi ni mo sùn tó bá mọ̀ ah. mọ́tò mi ni mo sùn mọ́jú ọpẹ́lọpẹ́ ìyá Daniela tó wá kọlẹ̀kùn tó jí mi láàárọ̀ tí mo tún purọ́ mo bọ̀ ẹ́ láṣìírí mo purọ́ pé àárẹ̀ ò já mò ń lọ́gùn pé mi ò fẹ́. ìyá ta ni ìyá ta ni ọkọ mi ìyá ta ni ọgọ́ mi ìyá àtàlọ́ ló sọ. ìyá Daniela wá ṣe ìgbà tí mo sùn nínú mọ́tò tí mo purọ́ mo purọ́ mo purọ́ I had to cover you I had to cover you up mo sọ fún ọ pé ara ò yá so that àwọn onímọ̀ kan tó ń ṣẹlẹ̀ shamefully nítorí pé ó wà very important pé mo gbọ́dọ̀ attend meeting yẹn mo wá lọ bá ìyá Daniela pé kó jọ̀ọ́ kó jọ̀ọ́ kí kó jọ̀ọ́ kó jẹ́ kí n lo bathroom wọn ọ̀dọ̀ wọn ni mo ti wẹ̀ ọ̀dọ̀ wọn ni mo ti wẹ̀ tí mo rush mi ìfẹ́ miss meeting yẹn nítorí meeting yẹn wà very important nítorí gbogbo gbogbo contract ta need ní company wa tí company wa ṣì máa padà máa dúró òun ló wà lórí meeting yẹn láti mo máa padà débẹ̀ ìgbà mi ò attend mi ò defend meeting yẹn wọ́n wá award contract yẹn fún company mi. Yeah bí mo ṣe dé ọ́fíìsì kí ló máa fi dá mi lọ́hùn ò lélẹ̀ ò ní sàkẹ́tà yìí ṣe nínú ẹ̀ dùn inú ẹ̀ ti dùn àbí ó ti achieve amen àbí. ìwọ náà pẹ́ dé jù lánàá yẹn má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ ló sọ pé o ti wẹ̀ láàárọ̀ yìí. mo wẹ̀ lọ́dọ̀ ìyá Daniela àwọn ló wá jí mi tó fi ń bèrè lọ́mí pé kí ló dé tí mo sùn sí mọ́tò mi mọ́jú ìyá Daniela àwọn ló jí mi láàárọ̀ yìí ọ̀dọ̀ wọn ni mo ti pẹ́. ìyá Daniela wọ́n ṣe gan ni. wọ́n ṣe àbí wọ́n ṣe àbí àbí wọ́n ló ṣe é tó fi sáàkì mi àbí kò burú. Oh, eléyìí ló máa ṣe tí màá fi lu ẹ̀ pa ọ́ eléyìí ló máa ṣe tó máa ṣe kí n bínú tọ̀ ọ́ mo sọ fún ẹ fún mi fún mi fún mi. Um, kí wàá ṣe ìyàdá ni mo ní o Mrs Becky ṣé wa okay. ẹ káàárọ̀ ṣé kò sí wa. tí tí mo fi yẹgi fún yín. no the way you are reacting you know me understand reaction yín ló ń ṣe mí bákàbákùn. báwo ló ṣe ń ṣe yín no báwo ló ṣe ń ṣe yín torí ẹ̀kan ń ṣẹnu pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ báwo ló ṣe ń ṣe yín ẹ̀yin ẹ ṣí ilẹ̀kùn fún ọkọ tèmi kó wá wẹ̀ ń bẹ̀. ah ẹnu mrs becky ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o nílé àti ọlọ́run ṣe rí ọjọ́ tó ń wá gan-an sẹ́ẹ̀. ẹ jẹ́ gbogbo ẹnu yín dà sọ́hún kẹ́kọ̀ọ́ ṣì dànù kúrò wájú mi ẹ̀rí pẹ̀ ní tìjú ẹ̀rí pẹ̀ ní life gbogbo yìí tó yẹ kẹ́ fi ṣe láìfọ̀ àjàbá ilẹ̀ fi kó jọ agbáyá níyìn ẹ̀dẹ̀ ní sẹ́ǹsì ẹ̀ ṣí ilẹ̀kùn fún ẹni tó ti níyàwó lé ṣé èrè wedding party lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ pé mọ́rì àbí ẹ mọ̀ pé mi nìyàwó ẹ̀ ẹ ṣí ilẹ̀kùn lé yín fún ọkọ lọ́kọ kó wá wẹ̀ ń bẹ́ẹ̀. kí ló nà yín ẹ ní tìjú o àpò ìtìjú yín ti fàya tipẹ́tipẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní life ṣẹ́rí ìjọ tí ó bá tún ṣe ọmọ orú ẹ̀ ní ọwọ́ yín ẹ̀ regret pẹ̀ wá ní ayé ṣé rí lẹ́yìn á ga jù yín lọ ẹ̀ bọ́ ṣe rí aláìnírònú ara gàlá tẹ́ ẹ má bẹ̀mí lẹ́bẹ̀ òṣì wá bẹ̀yìn lẹ́bẹ̀ ránù èyí ọkọ kò ní èyí ẹbí kò ní gbogbo nǹkan tó yẹ kò ní láyé ẹ̀ ó ti fi ṣe òṣì ó ti fi ṣe ránù àgbà òṣì àgbà àgbà òfò. mo ní yóò dogun o oh, oh, oh, yóò dogun mi ò fọkọ mi ṣeré mi ò fi nǹkan mi ṣeré èmi lóye. ṣé ẹ̀ṣẹ̀ wà nù pé mo help máa yẹn lánàá ni ṣé fault mi ni èmi ni woman yìí sọ̀rọ̀ sí báyìí bí ọkùnrin kankan ò wá mi wá sínú ilé yìí bíbí olórí ọkọ no problem kò sí wàhálà. <sighs> Um, Mrs. Um, Mommy, breakfast is ready. Mommy. Mommy. Okomi, are you okay? Mommy, I should be the one to ask you that question. Tí mo fi wọlé, tí mo fi jókòó, ẹ tí ẹ mú Mommy, what are you thinking? Kí ló dé Mommy, you know I've told you. And I've promised myself that no matter what happens, I'm going to be there for you. So, me, reason tẹ́ fi They better buy things for me. It's not a helping situation. <sighs> And check if you bear love me. See. Ọkọ mi. To be sincere. me ò anything. Show me jókòó yẹn. Mo kàn rántí àwọn businesses tí mo fẹ́ ṣe ni. Tó wo fi máa wọlé. Ọmọ irú hotel tí mo ti ṣiṣẹ́ yẹn. Mo wo bí àwọn customers máa wá You know, ti eh, hòtẹ́ẹ̀ yẹn náà yìí tó máa gbòòrò jù báyìí lọ táwọn àtẹlẹ òpin time tí mo wà ń bẹ as a manager everything wà okay you know nǹkan tó ń ṣe mí gangan ni so that màá lè rí owó láti fi take care dáadáa you know I love you so much. Mm, are you sure? I'm very sure mi ò ní anybody wọ́n nìkan ni mo ní I have only you gbogbo nǹkan tí má dẹ̀ni láyé mi ni màá fi tọ́jú ẹ̀. Okay, so breakfast is ready. Hmm breakfast. yes mami. Mm. ìwà àti breakfast ẹ ṣá. ẹ ṣá wàá jẹun. <sighs> okay i will join you. no no no no no we are going together. <laughs> okay come on ti bọ. show ni mo ń ṣe. Ah, ṣé o ṣọ́ pé oúnjẹ ìmí ó dúdú fún mi. ẹ wá taste ẹ náà. <laughs> tó lé ìwọ fún wọn lẹ tọ́ba sọ pé àbàpì àìnú o dìyà àìnú dìyà àìnú <laughs> ẹ wo bí ọmọ pété gbangba la wà àwọn tí wọ́n sì wà lé irú nǹkan tó gbé wá nìsín ah mo gbádùn oúnjẹ wọn mi mọ bí tó ti ṣe o ẹ ìwọ tètè wá mà lọlé mọ jẹ ká fi iṣẹ́ da ìfẹ́ da iṣẹ́ láàmú. ṣé o ṣàǹbò lè. ní ìsinmi wálé màá wálé. <laughs> ah i love. how i wish my mother could be happy eh, again. mo ti nífẹ̀ẹ́ ọmọ yìí ọlọ́run ọba gbọ́ nǹkan tèmi máa fi tèmi máa fi ẹ eh, kò sí wàhálà ẹ ẹ ló gbóò ni ìyá ọmọ yìí dà. Ah, kí ló ṣẹlẹ̀ ah, máa bọ̀ máa bọ̀. ó ah, bẹ̀rẹ̀ pé wọ́n ní wisdom i don't leave you i don't leave you. come ah ṣẹjọ́ kí ló ṣẹlẹ̀ ó kàn wọ́ mi bọ̀ wọ́ mi bọ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi ọ̀gá mi ṣe rí nǹkan tẹ́ ẹ̀rí mo rí o. kí ló rí. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀ mọ̀ pé àwa la mọ bó ṣe ń lọ nílùú. báwo ló ṣe ń lọ. sẹ́ẹ̀rì ọmọ Daniela yẹn bó ṣe dé bẹ́yìn àtìyàwó yín tẹ̀ ń dì mọ́ra yín ample love. ọ oh! bẹ́ẹ̀ sẹ́ni jẹ́ tẹ̀lá inú ọmọ yẹn ń dùn mí sí. ẹ kí n tẹ̀mí kí ni à ń sọ kí ló sọ níbo ló ṣe papọ̀ mọ́ra wa. Ah! wisdom ti gbé mẹ́rin mo ti kú omi tẹ́ wà. níbo ló rìn lọ. mo ti kú omi tẹ́ wà sẹ́ni ẹ̀mí ẹ̀kọ́ gbé wá fún mi ní pẹ́ ó dá mi lójú pé ìyá ọmọ yìí ìyá lọ́ọ̀fù jẹ ìyá fẹ́ ń jẹ́ sẹ́mu kí single mother ni ọlọ́kọ́. single mother pọ̀ single mother gan ló pọ̀ nílùú tàwa yìí kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹjẹ ń gbé yín dé bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ka ọmọkùnrin wọn kó yẹn wọn ń tíra yìí lọ́wọ́ kìíní yìí tẹ́ ẹ bá gbé súnmọ́ wúmọ̀ yìí tó bá gbàgbé fún yín lọ́wọ́ kankan. Ah, sanjọ sọ wèrè fọgadáísà àbọ̀mọ̀ wúmọ̀ tó ń sọ ni ẹni tó jẹ́ pé tí bá dé bíbá yìí hmm. mo mọ ọjọ́ kámọ̀sì táyà tó bá ibi tó yẹ kan sọ three hundred wọ́n á sọ three thousand ló sọ abíwèrè lílé yìí ni. ẹ̀yin òfúra ni ó ti nífẹ̀ẹ́ yín. ìfẹ́ ìwéré wọn ah! níbo ló ti gbọ́ fẹ́. kẹjú bẹ́ẹ̀ lọ ọ̀gá mi sẹ́ni tẹ́ bá ti ṣáájú ẹ̀yẹn kan sọ ọkùnrin gírí. Ah, ah. kẹgbẹ́ra pé a. ọ̀rọ̀ rẹ ti yé mi sọ́dọ̀ ọmọ tó ń sọ yìí hmm. ọmọ kékeré sì ń dààmú ẹ̀ ọmọ kékeré ló kò ní làákàyè wọ́n mọ́ fọ̀rọ̀ tiẹ̀ ṣe kíní jẹ́ kí mi máa bá tẹ̀lé. ọ̀gá mi à ẹ gbà mí bọ́ lẹ́ẹ̀kan bí n bá tiẹ̀ ń parọ́ mú gbogbo àfún yẹn kẹ́tí mọ́ sọ yìí ẹ gbà mí ààyè ah, mi o ẹ tẹ̀lé mi ah, bí mo ti sọ yẹn ẹ̀mí ló gbé wá. sanjọ ọgá mi sanjọ ọgá mi sọmọ pé ìrìn àjò tá a fẹ́ gbígbà téèyàn fẹ́ lọ tẹ̀rẹ̀ ni o èmi ò fẹ́ tẹ́ lọ́dọ̀ àwọn alánú mi o. mo wà ní ẹwọ yìí ẹwọ yìí tálẹ́ rí. Ah, ìwọ nìkan ni mo rí àti kinní tá a gbé síbi. mo tó láti dúró tì í ẹ sọ wájú tí n ní tẹ̀lé yìí a ní tẹ ọkọ ìyàwó ti mọ. ọ̀rọ̀ ìgbéyàwó bá ṣù. àjọṣe oná máa ṣe wà òkè òun la inú ẹ níwájú mi oní gọ́ọ̀tì oní ọ̀dà city òdúró níwájú èmi òun sọ fún mi yìí pé o fẹ́ fẹ́ mi right. Okele oh okay òun tó láti toast mi nìyàbí jọ jọ ìbọn bínú o ṣé ìrètò rí mi yìí ṣé mo jọ ṣètẹ lójú ẹ ṣé èmi àti wà nínú kátígórì kan náà o ní ọdọdásítì àyákù ẹ o wọnú ilé mi wá o wo bí ilé ṣe rí bí mo ṣe rí níwájú ẹ o dẹ fèsì mi o sọ fún mi pé o like mo fẹ́ máa fẹ́ mi are you mad or something are you crazy. ọkùn ọkùnrin ò kí n kéré wájú obìnrin àmì man mo lè wà kí ló wà mẹ. ok lójú ara ẹ bó ṣe dúró yìí ọkùnrin ní right. ṣé mo jọ máa ní kún àti mi sọ ọkùnrin ọkùnrin ni mí. Ah, ok bóyá kò yẹ jẹ́ kí n jẹ́ kó yẹ o kì í ṣe ọkùnrin ó jọ wèrè lójú mi ó jọ nuisance àti ó jọ àwọn wèrè tó máa ń rìn kiri street tí wọn kì í níṣẹ́ tí wọ́n ń lábọ̀ tó kàn máa ń pèpè bá mi ra nǹkan bẹ́ẹ̀ yẹn you know nǹkan tó jọ lójú mi nìyẹn ó jọ ọkùnrin just understand so listen listen àyà tó kú ẹ yẹn má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ o tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ next time màá arrest i will get you arrested. I swear to God nílé ají yẹ tó bá tún rí mi tó kò dá mi dúró pé o láìpẹ́ I will get you arrested are you mad or something eh? hell o ti wá tó mo di ojú mi kí n tó la ìta get out of my house. Eh, eh, ah, ẹ ní sùúrù wo ní sùúrù ewu kò tẹ̀ sí ẹ ní sùúrù àpọ́nlé ti kúrò mẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ useless tó I'm a man èmi I'm a man I'm a babu I live in the zoo you I'm a zazu sọ ti tí ẹ bá ṣe tó dé tó ní káwárì o ṣé bẹ́ẹ̀ lèmi náà bí mo ṣe wà i get three wives. àṣọ. Um, um, ẹ wàṣọ ni i get three wives. ọ̀sẹ̀ gbẹ́dọ̀ òṣìṣẹ́ ọ̀hún ṣé torí pé mo aláìkú ọdún lẹ́mi wà pé pé mo rò pé o ní díẹ̀ o fẹ́ gbowó lọ́wọ́ mi mo pé kí n ṣàánú ẹ̀ mo jẹ́ kó wọlé wá òun bẹ́ẹ̀ mi sọ pé o níyàwó mẹ́ta tó bá níyàwó mẹ́ta àwọn sẹ́ẹ̀sì náà ló máa fẹ́ náà get out sunu lẹ́mi. ẹ eh, mi ò lè get out tí bá níyàwó mẹ́ta èmi náà bá kíni wá ah, mo ti sọ fún lórí burúkú san ẹ̀sán jọ àbí kí mo ti sọ fún lórí burúkú ọmọ mo ní ẹ sanjọ ọ̀rọ̀ tó ní daniela sọ ìsẹmì ní padà kàbùkù tẹ́ bá ṣe daniela tó ní à ìyá òun ó nídìí ẹni tó máa kéèbù company ẹ̀ èmi rò pé bóyá ní company gidi ni àṣẹ ẹ nídìí company ẹ mọ́mí ò nídìí ọkùnrin ẹ wọ́n nídìí ẹni tó máa pa wọ́n lẹ́rìn ló jẹ́ kémi wà àmẹ́tò sìn ẹ ọ̀rọ̀ daniela kọ who are you who you be where you come from ah kí ni dáadáa so possible èmi náà níyàwó mẹ́ta lè oorun mélòó gan mo ti sùn tí màá bá ra dàda káàkiri bóyá ìṣògùn owó gan tẹ bá fẹ́ lòmí gan mo kàn ó pé à jẹ́ fi gbèsè ayé mi lẹ̀ fún yín o fún ṣúgà mọ́ mi ẹ̀yà wáwá bíbà torí pé ní sẹ́ẹ̀kèsì sẹ́ẹ̀kèsì mélòó ló wà lọ́dọ̀ ẹ máa bíríìjì tí mo ti gùn láyé mi ẹ ti lọ kẹ́tùkẹ́ gun bíríìjì bọ́lẹ̀ ni ẹ lọ sẹ̀lẹ̀ hmm, ẹ lọ ìlàsà wọ́n gun bíríìjì tẹ́ ẹ bá tó dé Dubai tó bá gun bíríìjì tó bá máa bọ́lẹ̀ báyìí ó máa rí mi tó ti máa fa sìgá tó tó máa ilé ayé yìí fẹ́lẹ́ o àwa náà kéré nú ayé a ti ṣe transfer sáwọn núré ní sixteen thousand tán náà rí ó ní bó ṣe gbà a ti ríru yín tó yẹ pọ́n páàkì mọ́tò àwọn ní kíni fàyàwọ́ náà padà rí fásì tí wọ́n já kíni bọ́mbà mọ́tò dànù kíni òun sọ gan àwa náà ti pẹ́nu ayé ìwé ní rádà ó dà pé ọmọ ẹ ló sọ pé kán fún mi lómi kí n máa bá tẹ̀mí lọ mo mọ̀ pé ọ̀rọ̀ wa ó ti ó jẹ mí lówó táyà o tó bá ti wá ṣe táyà lọ́dọ̀ mi kó ọmọ ẹ̀ ló ṣé mo rómi mu àbí mi rí mu matrek ó kò ti ya wẹ̀rẹ̀ èwo ló sì gan náà. ẹ ẹ wẹ̀rẹ̀ wọn náà bẹ́ẹ̀ bá mi sí gate. ọ̀rọ̀ ìgbéyàwó ó gbọ̀ngbọ̀n. my god èmi èmi lòkèlè sọ̀rọ̀ sí báyìí so ìyẹn ni pé Daniela bá òkèlè pé mo ní ìdọ̀kọ̀ kó wá bá mi. Ah, my God. Daniela ọkọ mi lówó orí mi <laughs> ẹni bí ọkọ mi. I know my happiness is a priority. And I'm so glad to have you as my daughter. See, we promise Ellie ni pé gbogbo nǹkan my wọ́n máa Eh, ó me èmi ìyá ẹ We máa ṣe fún ẹ. Gbogbo nǹkan tó fi ní máa rántí pé bàbá ẹ fi wá sílẹ̀ báyìí, ó tẹ̀lé obìnrin mi lọ. Ó ní mo máa ṣe ni ìdùnnú mi báyìí ló máa wà gbogbo ọjọ́ ayé mi ò kí n fi jọ́kùn báyìí bà nínú jẹ́ rí àbí kó wá ìdùnnú ìbànújẹ́ mi ó ṣe ọkọ mi I love you I love you baby. I love you too mom. <sighs> okay let me leave you for now. Màkàwé ẹ̀ lọ <clears throat> tó bá ti ṣe tán. Go join in the living room. I understand your pains, Mom. And I promise to always make you proud. I promise to always make you happy. I love you too, Mom. Ah. nǹkan tí mo torí ẹ̀ pé ìjókòó yìí ni pé àfúsà ah, ah, ara rẹ̀ ò kí ń balẹ̀ o ara rẹ̀ ò kí ń balẹ̀ ọ rí pé mo sọ̀rọ̀ gidi lọ́wọ́ kí ni sí ọ gan náà ní sùúrù fímilẹ̀ tìlú bá tóbi àbí tìlú bá ṣe ń bẹ̀rẹ̀ ìlú máa ń bẹ̀rẹ̀ látòrí baálé látòrí baálé yóò dórí baálẹ̀ láti baálẹ̀ ló ti máa ń di ọba bí ayé mi ṣe bẹ̀rẹ̀ nù ìgbà tí mo wá wọ bàtà táwọn bàbá mi bọ́lẹ̀ ńgbà tèmi ó jẹ ọba wọ́n wá ní àpọ́nlé kan ò sí fún ọba tí ò ní olórí wọ́n á wò pé oyè sì pọ́nlẹ̀ lábẹ́ ọba wọ́n á wò pé kò sí nǹkan tí mo lè kọ́kọ́ ṣe ju pé kí n mú ẹni tí ó jẹ ọ̀tún ọba lọ ni mo wá mú òun òun ni mo kọ́kọ́ fi ṣe olóyè òun ni mo fi ṣe ńgbà tó yá oyè tún wá ń fi káńsì ó tún wá fi káńsì wọ́n á wò pé ah má jọjẹ́ mi ọba àtúnyìn ọ̀tún nìkan ni ó mọ̀ ṣe ìjọba lóyè mo wá ní kó n bọ́ sí òsì kí n fòun ṣe olóyè ọ̀tún òun wá bọ́ sọ́tún àtúwá rìn lọ àárín lọ ayé àwọn olóyè ló sì pọ̀ ńlẹ̀ yìí ni mo wá lọ mọ̀ ìpè kó náà wá sí ọ̀túnba mo wá dóhùn padà sí olórí mo délé e padà sí òsì mo wá fòun sí ọ̀túnba. one and only ó ṣe ń jàre hafusa sọ fẹ́ dà fún irú ni nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ńgbà tó ti wá lọ bẹ́ẹ̀ ó wá lọ bẹ́ẹ̀ wọ́n ò ah, oyè pọ̀ lọ́dọ̀ ọba o a ní lẹ́yìn pé ẹ̀ à ń jẹ ọ̀túnba òsì ọba ẹ̀ a ní ìyálóde lode, máa wà àṣìpa àwòrògùn jagunjagun gbogbo ẹ̀ náà máa ń pè. bí a ṣe wá ní olóyè ọ̀tún tuntun ni mo se dóhùn padà si òsì. dáta ni padà sóko ẹ jẹ́ kọ́rọ̀ yín yé mi dáadáa o ṣé mo sọ fún yín pé oyè ọ̀tún ti sú mi ni àbí kí nìkan tó ṣẹlẹ̀ torí kò yé mi. ẹni lẹ́yìn mi kò tún sí èèyàn kankan mọ́ kò lè possible kò lè work ìwọ ní bíbá ẹ̀ wàá fẹ́ kú. hello hello nǹkan tó sọ fún mi náà nìyẹn pé lẹ́yìn mi kò séyàn kankan mọ́ ìwọ náà dẹ̀dẹ̀ nìyẹn mo gbà fún ẹ nìyẹn so ẹlòmíì ti dé kó gbà fọ́ lọ́hùn. Ah. ẹ mo tẹ láì tọrọ sí ọ Ọlọ́run ló ní kéèyàn máa ṣe voice note ká ní kò sí voice over nísìnyí problem ti wà báyìí ẹ wò ó ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ farabalẹ̀ ẹ ṣe sùúrù ṣe bí pàtẹ́ yìí náà ṣáàdè ẹ̀yin mi ṣáà mo ṣáà fi gbẹ̀ ẹ̀yin méjèèjì tí yìí náà lẹ́tù ti dé náà nìyẹn ẹ wò àǹtí wa. mi. ìwọ nọ́mbà ọmọ pé wọn ni new minister. kí lorúkọ yín ni. Um, my name is Mojísọ́lá. Um, Mojísọ́lá lorúkọ ẹ òun ò jírí àbí tiyín rí bọ́sẹ̀ jí òun Jísọ́lá ń tiẹ̀ orúkọ mi gangan ni. Ah, eh, ẹ jọ kí lẹ ní fọkọ wa gan kí lè tún ní fáwa náà pẹ̀lú. Eh, eh. irú ọ̀rọ̀ béèrè wo ni. má má bínú ìbéèrè tán bí nígbà tí èèyàn bá wà ní house ni o ma mínísítà bọ́jẹ̀tì náà fẹ́ mọ̀. okay let me answer them. ọ yìí kà á answer. Hmm, sorry you mean um, plans mo ní fún gbogbo family. ẹ bẹ́ẹ̀ ni hmm, ya. do uh, ìyáálé mi kí n má parọ́ kí n má jalè mi ò wá síbà láti wá rude sí anybody ṣebí ibi tẹ bá fi mí ṣe ibẹ̀ ni mo máa wà wá ah, ah. mo promise yín pé mo ò ní kọjá àyè mi hmm. rárá àti rárá hmm. and the second question ẹni eh. um, hmm. pé nǹkan tí mo ní fún baálé wa <laughs> my seat ah oh my gosh <laughs> má tó rún gbà yín <laughs> eh. um, mo promise pé èmi àti ẹ̀ ajọ mo máa wà twenty four hours. nínú ah, ah, ṣé eré burúkú láì méjì kí ah! kí ni gbogbo ilé yìí tó bá gbà. ẹ̀jẹ̀ dúpọ̀ dẹ̀ ń wò báyìí. ee bébì. sọ́ọ̀yọ̀ mi lápá rẹ̀ níbo ló ti rí bèbí wèrè gan. wọ́n wọ́n mi báyìí. ó dẹ̀ gbé fìrì gun ẹ. òun yẹ kó máa wò ó pé bóyá ọlọ́run kan wà lẹ́yìn ẹ̀ eh, eh, eh, èmi ni máa pa ìdílé olóyè òsì olóyè òsì mọ́tò olóyè ọ̀tún làbọ̀ ẹ máa wọ́n mọ́ sẹ́ni ọba náà. mẹ́ta ni mo fún ẹ. ok ah, ah. lẹ́yìn ọjọ́ mẹ́ta tó bá kú ọ nínú ilé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ah, ẹ jọ torí ọlọ kí ni sáfù sábà yìí ẹ yọ lọ sí hmm. ya. ìrọ kì í sa yagila sọ́ni bó ṣe wà ariwo lásán lónìí kò yàtọ̀ sẹ́dí ẹ̀ pàpàpàpàpà ariwo lásán lónìí jáde. ṣé sábà ọ̀ tíráì ṣùgbọ́n ni. yóò kò lè dá yìí ariwo lásán ni di yẹ. Eh, ẹ ẹ eh. o ti fọ́ o. èmi pẹ́pẹ́ yẹn wá ń kọ́. miss pẹ́pẹ́yẹ miss pẹ́pẹ́yẹ. baby kí ló tún jẹ́ pẹ́pẹ́yẹ. ẹ ẹ wo ṣé orí bó ṣe wà yẹn ó burú ju àjẹ́ ọ̀tá lọ ó fi ẹ̀jẹ̀ sínú báyìí ó ti tọ́ funfun jáde ni. gbogbo wa náà lálẹ́ jẹ ni. ó burú ju àjẹ́ ọ̀tá lọ. ṣọ̀rẹ́ mi ní tèmi èmi gbà ẹ tọwọ́ tẹsẹ̀ èmi gbà ẹ o. ṣẹ́kùn papọ̀ mọ́ jẹ́ ọ̀rọ̀ yìí àbí omi kí ló ń bẹ níbẹ̀ tí ó ti bẹ̀ kúrò ọkọ̀ lè sùn. kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù náà èmi bí pé a fi sá lórúkọ Why ti wọ́n wá sínú yàrá mi wo Me, ò fi wá láwọn ọmọ yẹn o because wọ́n máa ń ṣe bíi nuisance àti ìdè fẹ́ ariwo. ẹ téèyàn bá fẹ́ yàdé tójó bá rọ̀ èèyàn lè change sí night èwo láfúsá lórúkọ kí ló kàn tiẹ̀ pẹ̀lú àfúsá lórúkọ èmi mo ní wo bí èmi ò ráyè gbogbo. ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ̀ pé tá a bá ń ṣe báyìí wọ́n máa dábí pé mo fọwọ́ lágbá lójú I don't want stress for my life. You feel me? to mi ò fẹ́ ní tó máa fún mi ní wàhálà déèyàn ò gbádùn. ọ̀làdùn ọ̀ ah, ọwọ́ lákọ̀ ọwọ́ di méjì ni ṣé ọlá gan gbé ọwọ́ ẹ̀ káàkiri débi pé wo bí dẹ́nsì ọ̀kankan fún ọ sórí nǹkan tí wọ́n mọ̀ ni pé ibi tọ́lá àti di méjì gan ti jáde ibẹ̀ ni president jáde president wọ́n lè lọ ja Germany wọ́n máa lọ ṣe eh, eh, àkómúra àbí kíni wọ́n máa lọ ṣe as a president of kíni i'm a president of my house jẹ́ ń jayé débi tó wù mí. ẹ bọ ṣé o mọ̀ pé kò problem are you sure. pro. ṣé kò ní sí wàhálà. jésù. ta ló wà bẹ́ẹ̀. who is there. ta ló ń kalẹ̀ kù. ọ̀rọ̀ ìgbéyàwó gbọ́gbọ́n. Daddy, photographer in ní his name is Bola. Ọ̀gá, fẹ́ẹ̀ mọ ẹ̀rọ olóńgbò. Mi ì ṣàṣetì you now. I can't get over you. Tìgbà tó ti gbàdé bàbá ńlá wèrè olórí burúkú unfocused man ṣàǹfààní photographer yẹn. Tó bá ti wá síbi iṣẹ́, a padà and she's a single parent. Oh Billy, where's your pride as a woman? God, don't even dare lie to me again. Don't even try it. Oh, boy, Bisola fàwọ̀rajà gbogbo ẹja jíjẹ ni àgàgà àwọn ẹja tó gbó yàtọ̀ sáwọn ẹ̀sìn wẹ̀rẹ̀ pẹ́ẹ́rẹ́ ẹja lódò ó wẹ̀dọ̀wẹ̀dọ̀ délé olúwẹ̀rẹ̀ túnútúnú kọ́ ọ̀pọ̀ lójú ó gbé àbúlò ẹja ilé ìbò wa kàkà tó ń àwọn lọ́rùn ẹ wo ẹ má jẹ bẹ́ẹ̀ sinimá titun ẹja ńlá kọjá àfẹnuròyìn ẹjọ it's a Victoria Adébóyè Akim Ogara Mímísọ́lá Daniel Ìbàdàn ní díà Lawrence àyànlá òdùbẹ̀là darasimi ọmọṣẹ́yìn dúpẹ́ sàlàó diva gold jeremiah heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàkùn àkọlé ẹ̀mí ẹja ńlá sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó ń bọ̀ lọ́nà o ìkọ́ni kàràkúta ìkejì ní kúyẹ̀ ẹja ńlá làkọlé eléyìí tó jáde yìí. wọ́n mú wọlé lọ ta tí wọ́n mẹ́rin fi ọ̀sẹ̀. tí kò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọgọ́rùn. iṣẹ́ tó naṣẹ́ pani àwọ̀ tó wò ní ẹgbà bẹ́ẹ̀ ọ̀làfkò adéorí ọ̀gbìn òjò tẹ̀yẹkẹyẹ gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀lẹ̀ bá fọwọ́ bá ìlú ló ń dún. ìlọ pè ní alẹ́ ìkúńpá ọmọ ni ọmọ òfúra. ṣọ́rọ́ wo èmi ti jẹ ìdí ti ń ṣe kidnapping case mobile báyìí mọ́tà lélẹ́yìn. nǹkan ti ṣẹlẹ̀ o sinima titun tẹ́tẹ́ gambling risk give and take tit for tat trading ọmọ sa orí ẹ̀ kan tó sẹ orí ẹ̀ tẹ́tẹ́ ni risk tó lè já sẹ́nẹ̀wẹ̀ ẹ wo sinima titun tẹ́tẹ́ ó le jù suspense inú ẹ̀ yí bọ́bọ́ it's a thriller written and produced by Modupe ọmọ directed by Sisi Jaduade starring Modupe ọmọ Salawu Kiki Victoria Kọ́láwọlé Ladi Akimogara, Victoria Adébóyè Dada Ọlásùnkànmí Pẹ̀lúmi Káyọ̀dé Jerry Ogunlẹ̀yẹ Darasimi ọmọ sẹ́yìn Jùwọ̀n Àgbọ̀ọ́lá Tóyọ̀sí pẹ̀lú tó ṣe tèmi àṣìṣì jàdúadé tina omukoro jeremaya heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàgbàkọ́lé ẹ̀ ní tẹ́tẹ́ gamblen ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àmọ́ pé onírẹsì àti ilé ìtàgbàkọ́lé ẹ̀ ní the wedding day méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní tó bá jáde <laughs> ẹ má gbà tẹ́tẹ́ gamblen lakọ́lé eléyìí o ó kọjá àfẹnuròyìn àwòtúwò ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká ọ̀làsùkò gbogbo egi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídúró dún. ó bá sùúrù mo lọ́rọ̀ ìgbéyàwó ò gbọ́gbọ́n iye yà ọ̀rọ̀ yìí.